ẹ máa bọ̀ ẹ ẹ mo ti gbá tí bàbá ẹ bàbá wa wá ń dé mi fẹ́ ṣe jọ́dọ̀ ẹ bá kẹta bàbá ọ̀rọ̀ kúnlá tó ń kọ́ bá kò kábíyèsí mi ò pè é sá <laughs> ẹ bẹ ẹ máa fi ẹ máa fi mi ah, bàbá ọ̀nàgún ṣé màá kó lọ kábíyèsí ni ah, ẹ bá ń ṣe kábíyèsí bá ọ̀nàgún o ah, bàbá ọ̀nàgún ti fowó kalẹ̀ àwọn kọmíṣánná ẹ̀rọ pòfẹ́sọ̀ ọmọ bá lù fún ẹkú ìjòkó sá. bàbá àwọn ẹlẹ́gùn wọn fẹ́ gbà wọ́ọ̀dù báyìí ṣé bàbá nìkan ló wá ni ṣé bàbá nìkan ló wà ni? Ah, eh, eh, bàbá ìbúra ní ẹ bọ ọ̀dà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ fi wọn sàtífíkẹ́ẹ̀tì kalẹ̀. ó ah, oh, bàbá ẹ bùrù ẹ má ọ oh, ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà. ẹ ṣe adúpẹ́ eh, bí bàbá ṣe ń gbéra ilé náà ni wọ́n á ṣe tí wọ́n á gba lọ́dọ̀ ọmọ wọn bẹ̀gbọ́n wọn lé lọ títí ọmọ wọn tó yẹ wọn àgbègbè wí gbà so ẹ má jẹ ṣẹ́gun abẹ́ẹ́ bàbá Yẹmí Àràbà Yẹmí Ẹlẹ́bùbọ àti sọ gbogbo ọ̀rọ̀ tí díẹ̀ láti sọ mo appreciate yín gan appreciate yín ọlọ́dún tì yín babaláwo kì í ṣe yahoo o olótìtọ́ ni wọ́n olótìtọ́ ni wọ́n ìgbà tí wọ́n dá bá kábíyèsí tí wọ́n dá ifá wa kò sẹ́ẹ̀dá àlàyé kankan nínú àwọn tó mọ̀ mí tó mọ̀ pé ìyàwó wa lóyún ìbejì èmi tiẹ̀ lọ mú àwọn babaláwo yẹn ẹ má bínú eré mímú wọn ṣe lọ́jọ́ yẹn pé léèdì báyìí ni rọ yín tẹ̀ máa pa ni ó dà àwọn bàbá wà bẹ́ẹ̀ wọ́n ní máa di kan mú lọ́tún kí n di kan mú ní yóò sì kí wọ́n dálẹ̀ àgbẹ̀ sínú agbádá máa ṣe máa tún dálẹ̀ bàbá yẹn kò mi ní question babaláwo yẹn kò béèrè pé ṣé o bíbélì ó kọ́ dìde ni àtúnṣe gbogbo kí ni ẹ tán kó dọ̀bálẹ̀ lórí kábíyèsí o ó ní tẹ́ ẹ̀ bá tí ì bí ìbejì ẹ̀ bí ìbejì ah, ìyàwó sì lóyún ìbejì ló àwa ní babaláwo ṣe ìyàwó tó àwọn iṣẹ́ tí ẹ jẹ́ ká wo àṣà ẹ̀kọ́ tó ṣe máa ń gbórin ọ̀gbọ̀n ọ̀wọ́n rí ṣògbè tó ní tó ní tó nǹkan tó mú àìkọ́ tó ń kọ́ wa ẹ ká lò nínú nǹkan tí a ṣe so nǹkan tí a ṣe pè yí wá síbí nìyẹn àdẹ̀tù dúpẹ́ ní ọwọ́ náà èmi yàgùn sí i pẹ̀lú àlàáfíà ẹni fi àsọ̀rọ̀ gbà so a tún pé bàbá wa bá ọ̀rọ̀ kó ti ìlà tí wọ́n bá gbé àwọ̀dù fún bàbá ẹ̀fọ́ ẹ̀mí ẹ̀dẹ́gbọ̀n. Ọlájà. bàbá wa àràbà Ifáyẹmí ẹlẹ́bùbọn ẹgbẹ́ ẹgbà yìí mo kéré púpọ̀ àwọn òfin láyé láti ipá ọ̀dẹ̀ tí bàbá ti jáde lóṣùgbò ọ̀dẹ̀ tiwa ló tì ibi tí wọ́n ti bí èmi gangan gan ìyá tó bí bàbá náà ń pè ní ìyá ẹni mẹ́rẹ̀ àbí mẹ́rẹ̀ ìyá mi ò lè má jẹ lójúmọ́ kí n tó lọ sí sùn lọ́sọ̀ ìgbà èmi mọ̀ wọ́n tipẹ́tipẹ́tipẹ́ ìgbọ́n wò mọ̀ mí tí wọ́n ti máa fún àwọn ní àwọ̀lù ní ọ̀sán yìí ó jẹ́ ohun tí ó wù mí lórí gan ohun tí èèyàn bá ń ṣe kó múra sí kò sí tí èèyàn ń ṣe táyé ò rí o ọlọ́wọ́n yìí ká ayé ká kó máa lọ́wọ́ àti bá ń ṣeré Yorùbá kan ń ṣeré Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ gbogbo tí switch ló máa pa lọ́lọ́ láti wèrè wọ́n ṣe tí wọ́n gbá gbogbo ilẹ̀ Yorùbá mú gbẹ́ngbẹ́ng ni ó ní ọba wa Yorùbá ní káfí ilé ìdúpẹ́ lọ́wọ́ wọn pé wọn kò ṣẹ́ ẹni wọn kún o wọn ní kún kékeré o yóò bà wá wọn sẹ ẹbẹ yọ pẹlẹ sẹ ayé pẹlẹ ayé yí ẹni o bàbá ẹlẹ́gbò máa jọ ṣe ti yàs àbẹ́ẹ̀kọ́ ẹ máa pẹ́ ẹ ní fásitì lọ́lọ́ ní kíákíá lẹ́yìn sí tí orúkọ bàbá wa ẹ̀bùn wọn ní kí n fún ní ẹ̀bùn yìí ẹ kú oríire òní bàbá. tajudeen abioye tìjẹ́ international àwọn ni a fún ní awọ́ọ̀dù báyìí fún ìgbélárugẹ àṣà àti ìṣe ìran ọmọ Odùduwà gbogbo àwọn bàbá mi orí adé tí a wà ń kalẹ̀ ni bàbá wa olúfọ́n àwọn ẹni wọ́n kọ gbogbo orí adé sòdí láti fún ọmọ ọba ní awọ́ọ̀dù torí kí ọmọ ọba náà ní í ṣe nǹkan lónìí lábẹ́ bẹ́ẹ̀ mò ń kí ọmọ bàbá wa Ẹ̀bùrù Mutiu Adébíyì Bẹ́tà hospital wa yìí bàbá olúfọ́n. Um, olúọmọ razak oyelami kéèké afọbajẹ olóṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun <laughs> olúọmọ káfàtà bọ́ọ̀dì gómìnà bọ́ọ̀dì ọ̀dà bọ́ọ̀dì sẹ́nitọ̀ tó bá kẹ́kọ̀ọ́ fẹ́ẹ́kú tẹ́kú bá gbẹ̀bọ̀ tó gbẹ̀bọ̀ fọ́ọ̀rọ̀ tó gbẹ̀bọ̀ tí kéèké bá ti gbẹ̀bọ̀ rẹ̀ bọ̀ rẹ̀ ò lè dà ọmọọba ah kábíyèsí ẹ lómi ìgbàdà. ó pẹ́ kó tó di àrùn. <laughs> àwọn bàtà dín nàbí oyè sàtífíkẹ́ẹ̀tì amẹ́ríkà ló wà yóò gba canada lọ láti canada yóò lọ sí amsterdam ọmọọba tá kábíyèsí ẹsí mi lẹ fọmọba ẹsí mi lẹ. mo fẹ́ fi gbọ́ dídọ̀ kan lọ́wọ́ lọ́wọ́ bọ́ọ̀bá ní bọ́ọ̀bá ní. ẹ bàbá olúfọ́ fẹ́ ṣe step out a pe ọmọọba tajudeen abioye adẹ́fẹ́ kí àwọn bàbá wa tí wọ́n sì wà ní ìjókòó kí wọ́n join wa you know, just quickly. quickly. Uh, ọlọ́wọ́ ọlọ́run àti sọ̀rọ̀ tó pọ̀ gan lẹ́yìn ìgbà tí a plan kínní a pe a sọ fún aláàjì nìkan àìdíà wa nìkan ti sọ àti láti tún máa sọ̀tàn àjọṣepọ̀ wa a sọ àìdíyà wa sọ ọkọ tí a plan àtẹ inú wọn dùn sí o ti ṣe máa ń dùn sí gbogbo nǹkan yẹn náà tẹ́lẹ̀ náà so àtẹwà foríkorí torí láti lè jẹ́ kíkọ́ ẹ máa lọ síwájú àní ìdáwọn èèyàn tí wọ́n bá bá intuit tí nǹkan tí a ń sọ tó jọ máa yé gbogbo gbogbo wa tó dẹ̀ máa yẹ máa bá ara sí mo sọ fún ẹ̀yin chanters nígbà tí mo ń pè yín mo lo orúkọ alájí púpọ̀ nígbà tí ọkọ̀ kan fẹ́ máa fa ẹsẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni pé aláàjì máa ń bá wa pé <laughs> wá máa dá sí kinní yìí ẹ bá dẹ̀ ti wá ọ̀tọ̀ ní bó ṣe máa rí inú wá dẹ̀ dùn ọlọ́run dúró tì yín ìrẹ́kọ̀díṣọ̀ gbogbo kan ìlò tí ẹ ti ṣe ẹgbẹ́ gbọ́dọ̀ lọ́la ìjẹ́kẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. ìyá àkànyẹ ọmọ bísọ ètè mi. so la ṣe fẹ́ fún ọ ní àwọn olùkọ́ kí wọ́n yí kí wọ́n tó lọ àwọn bàbá olúfọ́ máa fi ọmọ òkú wá sọ̀rọ̀ lórúkọ àwọn bá ti àwọn àmì àtàwọn èèyàn tó ti wà nínú lẹ́gbẹ̀ẹ́ ìpè kan ìpè kan tó lówó jà ní ìjàmbẹ́ o gbogbo ara wọn bí dúdú bí kóró sí ni o. òṣè sulẹ̀ máa nu ṣé èmi ò ní pọ̀ ní àjọbí ewé. so àpò oríire lẹ́nu àpò oríire oníjà abẹnú mọ̀ pé bàbá yín Felix rọrọ rẹ mi dáadáa ni àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo gbogbo kálukú lọ́ba lọ́ba lálòkọ lọ́dọ̀ ara wa so ti yé so ọba yín ọ̀rẹ́ mi ládàá oníjà abẹ́ mi ọba ti sẹ́ mẹ́ta rẹ̀ so ẹ̀mí yagun you make me happy the first time tí gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀ṣun tí a wá sí hòtẹ́ẹ̀lì tìjẹ́ o tún fowó ránṣẹ́ o tún fún wa lóúnjẹ gbogbo bíi ọjọ́ mẹ́ta tá a lò bẹ́ẹ̀ kò sẹ́ni tí ò wá ibi tínú ọmọ ọba Oyèlọ́lá gan tó dùn sí o náà tún fowó ránṣẹ́ sí wa ní àtijọ́ náà mo ní ẹni tó ṣe dáadáa àwọn kan fà lórúkọ jẹ́ ó gbé kokéènì ó gbé kokéènì àtọ́gbọ́n tó gbé ìdájọ́ pẹ̀lú ẹ̀wọ́n náà gbé títí ẹ̀ náà kó o sì ṣe kán sí ìlú bàbá rẹ torí ọlọ́pàá ìyàwó wọn náà tẹ̀ fẹ́ ìwọ́ torí pé Dìje Àkàndé ọba Abíóyè gbogbo wọn ló ń dùn torí ńgbà tí ọ̀rẹ́ mi ó ní kábíyèsí ó lọ ra mọ́tò kan fún mi ó kù láti bí ìdẹ́ kámẹ́rà tó ti yẹ báyìí so ò ṣe gbà tí ẹ̀bùrù bà ìtẹ́jú ọ̀kọ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóyè ńlá kan ó dókòó bì ó ní bó ṣe rí nìyẹn torí kábíyèsí ẹ̀bùrù bà lánàá ọ̀rẹ́ mi dáadáa ni he is too close to us nítorí tí mo gbọ́ pé ó kú sódì lè mo ní ha. Ah, bẹ́ẹ̀ ṣe kú nìyẹn bẹ̀rẹ̀ wàá bà mí lójijì torí pé in confidence sọ fún mi pé wọ́n ti ti bí bí gbogbo ẹ̀ tó bá mọ oògùn rẹ̀ ó fi lọ́ọ́ ké jáde ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ oògùn òyìnbó lè yọ̀ wọ́n lò èmi gan nìsí wọn lásìlẹ̀ ìdìbò kálẹ́sẹ̀ rí ẹsẹ̀ kan ní òtó lẹ̀ àbí ṣùgbọ́n pẹ̀pẹ̀ inú mi dùn pé irú eléyìí wáyé torí bọ́yá ọ̀rẹ́ mi máa pé kọ̀bá àbágbà mi rẹ̀ sí amẹ́ríkà kó sọ fún ọba jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọfà wálé torí ó ti sọ̀tàn náà lè sí pé kábíyèsí ìgbà tí gbogbo àwọn olóyè tún dìde pé ojú wọn ni ọ̀rẹ́ mi máa wálé fi sọ fún wọn pé ẹni tí ó jọba lẹ́yìn tó bá kúrò tán o ibẹ̀ ní amẹ́ríkà àwọn ọmọ sọ́jà kan wá ń gbógun tì so mo wá ní pé à ọmọ ọba tí máa ń lò lẹ̀kẹ̀ tó sì ra àlẹ́ mọ́ orí adé ìjọ́dà lọ́dà o ìmọ̀ lè dé báyìí tó bá wọ̀ ẹ̀yìn rẹ̀ wò ní sí ọlọ́mọ ogun àbọ̀ ọlọ́mọ ogun so àrílì dúpẹ́ gan-an o tún wá tún wá rántí ìlú nígbà tá a tó ń wà fẹ́ máa yà sí ààfin tí ọ̀rẹ́ mi lò wọ́n wá ní pé àkábíyèsí à ibi tẹ́ ẹ lọ lé ní gángan ní ààfin wà lé ní òun náà ṣé ara yẹn ọlọ́mọba ni wọ́n dẹ̀ ní ara ni ọlọ́mọba ni torí tó bá kọ́ àfikúrò níbi tó wà lẹ́nu ìtàkà ló tún fẹ́ kọ ṣùgbọ́n ọ̀gbùdọ̀ mọ́tò bẹ́ẹ̀ náà ṣe torí ibi tí àwọn bàbá bá ti lo ipò nu ló jẹ́ kémi náà tún sọ pé irun létí pé rí tí ẹnìkan bá ti kó kíníkan kúrò àwọn ọlọ́wọ́ bàbá gẹ̀ síbẹ̀ wọ́n àfikùtà lọ́la dáàbò bíbí ìtìlẹ̀ òkọ́ pọ́pọ́ àyè tó wọ́n tó yìí wọ́n gbàgbé ìpìlẹ̀ bàbá bàbá gbogbo àwọn bàbá àbá tó ti lo bẹ̀ yẹn. so so inú mi dùn gan kó wọn náà ṣe tìjé owó pẹ̀láyé owó ní ọlọ́run ò sì ní gbà wà lọ́wọ́ tó dé tọ́lọ́ bá máa gbà wà lọ́wọ́ èèyàn yóò jọra rẹ̀ lójú ọlọ́run níjọ́ jọra rẹ̀ lójú o onírẹ́tọ̀ ní òní gbogbo sẹ́kún àwọ́ọ̀dù tí gbogbo ẹ̀bùrú bàkọ́jọ́ra renaissance tí wọ́n rò láti gbé fún ilé ní pẹ̀lú ògbọ́ náà kò ní dìdàkudà kò ní bínú kò sọ́dànù gbogbo dátà bá ti rántí ọjọ́ òní wàá máa dunnú ni kò ní kábàámọ̀ pé o sì fi ọba kan jẹ torí wọn náà ti fọba jẹ wọn o ti wà nínú tàbá àbí bẹ́ẹ̀ kọ́ so ẹ́ bẹ́ẹ̀ni bàbá ó òṣùpá kan ṣoṣo láàrin ìràwọ̀. ẹ jẹ́ àkànní kan ṣoṣo láàrin gbogbo ìjàmbẹ́. Ìkà èrí gbajúmọ̀ lójú. Àkànní máa wọ̀ tánìràn báyé bá máta. Máa pé dédé Olódùmarè ẹni ọdẹ tí ń kẹ́kùn tí ń sọ Olódùmarè ara wọn ni wọ́n pa èèyàn làjàbò ó lóun fẹ́ rí ètìjé fi wọ́n lẹ́lẹ̀ inú bí kàwù kan ọba ní gbani kí mo ṣe àdúgbò tẹ̀rẹ̀ èdè àlè mọ́ ọlọ́run láàbí fún ẹni ó bá pé ọkú aṣáájú ẹ ọ̀rọ̀ bí ẹ̀sùn kan èyí wọn wò pọ̀ wọlé labalábá wọn fi járí gbogbo lọ. àṣẹ ṣe mo ní kí best speaker kéèké mo dúpẹ́ lọ́wọ́ rẹ tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀tìjé náà torí nínú àwọn tí ó dúró tì mí lẹ́gbẹ̀ẹ́ náà bá ìjọba. torí pé èmi tó di ọba ojú ogun lé ojú ogun lé Oyinlọ́lá wá dúró tì mí mi ò bá ṣe sójà rí mi ò dẹ ọmọ tára ọmọ ẹ mo dúpẹ́ gan-an torí pẹ́lẹ́ ní ìdùnnú ìdùnnú ayọ̀ ni pé kí bàbá ìbùkó tó kú alẹ́ olúfọ́n ẹgbà mí o yóò gbúdọ̀ jẹ́ mẹ́mbà council of obas òde ilẹ̀ fẹ́sì àbúrò ẹnu yá dùn lóko bọ́lọ̀ ṣe ṣe òtẹ̀gbẹ́ tó fi dùn orí àdìsẹ̀ àgbẹ̀dẹ́kùn ti ṣàbà pẹ̀lú ògbó ọlọ́run ní ìjàkúdà ọ̀la láwùlà wà láàmúwàtà ìlà àdàlẹ̀ ẹ̀sìn. Jìjẹ́ pínrápínrá lẹ́ àìsàn ń bẹ egun lóru. Láì para wa ní àsìkò bàbá olúfọ́ ti sọ gbogbo ọ̀rọ̀ tí gbogbo àwa orí adé fẹ́ sọ kábíyèsí onígbogbo ẹ̀yin lẹ travel wá láti Èkìtì ẹ̀yin ni màá fẹ́ kẹ́ bá gbé kíndé kẹ́ bá gbé fún ọmọọba Ládùúdé Nàbíòye ìjọ pirapira lásọ ń gbẹ́gun lórí o àní pirapira lásọ ń gbẹ́gun lórí àkànní wà á ọ̀tá ẹ àti ilé ó gbé ní borí àgùkọ pirapira lásọ ń gbẹ́gun lórí ẹ̀bùrú adébúlé yóò bá kọ̀ọ̀ṣọ́ rẹ̀ present the word of honor to Prince Hagidi as Patron of Ebuwalekole Yoruba Cultural Congress. Given today, 12 December, 2023.

ṣùgbọ́n mo yẹ six pé bàbá ṣáà láti wà mí láti amẹ́ríkà mo tẹ ọmọ adé wá sí ààfin bàbá Ọ̀ràngún láti amẹ́ríkà àwọn ìdójú ọ̀hún wá bẹ́ẹ̀ ni mo bó ṣe lè bàrà sí orí ilé náà ni so àdúpẹ́ púpọ̀ nǹkan tá à ń ṣe yìí ẹni pé àwọn ló dálé ní orí. owó sàfikún méjì látẹ̀dù pé gbogbo àwọn ọmọ wọn ni wọ́n tẹ̀lé wọn wọ́n pọ̀ gan tí wọ́n ń kó kiri tó ẹ pé nǹkan tí àwọn ń ṣe ó ti inspire àwọn newer generation. owó sàtífíkẹ́tì. àpẹẹrẹ nìyẹn pé kò ní parẹ́ ẹ bá wo gbogbo wọn ẹ̀rí khalid ṣé èèyàn lè sọ pé òun lè tí ó bá sọ òyìnbó ẹ pé ọmọ ọba amẹ́ríkà ni jẹ́ kí á rí òkúta akéwì ẹ wò ó obìnrin tó beautiful tó rẹwà tó lè. owó sàtì. àwọn ò tí ẹ fẹ́ sọ yorùbá irú wọn ẹ̀bùn bọ́ ṣe ń ṣe rọmílẹ̀ tó tọ́ ẹ. ṣẹ́rí tó bá jó àṣìgbádùn wọn ẹ wo mọ́mí wa èlò yèyé agbádùn wọn lẹ́nu ẹ bá kọjú ẹ tó bá kọjú aláàjì àwa ní preview lálẹ́ àná ah. èlò oṣù bá ti wá kọ tí yóò lálẹ́ so àpè bàbá olúfọ́n owó sàtífíkẹ́tì. inú tẹni tẹni pé mo pe ọmọ bàbá mi ìfẹ́ ti ná mo ti gba àpúrúfà lọ́dọ̀ bàbá ọ̀rọ̀gùn. owó sàtí. aláìmọ̀ rẹ ti yọ lọ. owó sàtífíkẹ́tì. ẹ bá bá a bọ̀ ní sáìdì bíi iwájú bàbá ni wọ́n láti ti fún yín ní sàtífíkẹ́tì. ẹsẹ̀ ẹsẹ̀ tó tò ẹ máa gbé nínú ìgbìyànjú pé mọ̀gbẹ́sà ti fún kó tó di pé màá gbé sàǹtì fún sàǹtì bí ewé ọmọ ọ̀rọ̀ kò gbóyè mẹ́ta àwọn ìsọmọ kan bí wọ́n báyìí àwọn ọkùnrin àwọn ọkùnrin bàbá àdébẹ́kọ̀ òkìmí lẹ́kìnnù lọ́kọ́ nù. àjọ mi ọ̀rẹ́ lẹ́ni mo kọ́kọ́ rí ìgbà fọ́lọ́hún ọba ọba ṣẹ̀dá ayọ̀ ọba ṣẹ̀dá ọ̀run. ìbọnà tó ọ̀nà kún ọ̀nà ṣé ọ̀rọ̀ kọ̀wọ́jà ìbọnà tí mo tọ̀ kí n tó délẹ̀ yìí ìbá bàbá ìbá yèyè ìbọkùnrin ìbobìnrin ìbọmọdé ìbàgbàlagbà ìbò nílé ìbàlejò ìbẹ̀mí dọ́wọ́ ẹ̀yìn ọmọ ìyá mi àti tọ́lọ́hún owó máa bẹ̀ nínú ìgbẹ́lẹ̀ tí jẹ́ ilé. ẹ̀yìn ọ̀tẹ́rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ kárí ayé alápò wa túmọ̀ túmọ̀ mọ́ obìnrin ìlú kòǹkò mọ́ni ẹ̀yìn ọmọ fìlà rí pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ mo ti mọ̀ pé bẹ́yàn bá láì mọ̀ tí ó tó lu ààrẹ láì mọ̀ kàn mo kólúwo lọ́kùn mo kápẹ́ ṣe àkójú kún kọ́ àbọ̀ rẹ̀ ọ̀la. mo sì kí gbogbo yìí ìwà rẹ̀ fàmẹ́fẹ̀fà tẹ́ ẹjọ́ dámọ̀ lẹ́lẹ̀ olúwo lè dálẹ́sẹ̀ lẹ́yà àgbèrà ẹ ti ní kí n mọ̀ ẹ̀ rà omi gbọ́dọ̀ láàrin bàtà òtítù. ìbá èmi dọwọ́ bàbá mi ọba kábíyèsí. Káyọ̀dé Àlàbí ọmọ òrìyé tó tún bíbí re bá mi ọmọ òpin ìkùnpin lọ́mọ òpin lápẹ̀ ìkùn ọmọ àdúgbò ọjọ́ yẹn ni bàbá lára ti dábọ́ mi ọmọ bá mi tọ́jú olúkọ́ àjẹ òròlùmọ̀ ó òròlùmọ̀ jẹ ẹ làbárò adé ìlàwẹ̀ ọmọ àtẹkùn àti ròtìkì ni mo tẹ́gun gbọ̀nà súnmísùn láwẹ̀ ọ̀pọ̀ náà ni mo ti rí. ọ̀gá tó bèrè lẹ́nu ìlàkà adéjọ́ ọ̀gá kọ́ni lọ́mọ.

àdúrà ọlọ́jọ́ òní o gbogbo bẹ̀rẹ̀ ayé àdúrà yín ọkùnrin ayé àdúrà yín gbogbo kábíyèsí kábíyèsí tó wà níbi ojúbà yẹn pátápátá o àti ọmọ ìyá wa tó ṣẹ̀ṣẹ̀ wọlé láti Òwu Èkìtì ẹ kú rìn o mo dúpẹ́ gan-an pé gbogbo ẹ̀bùrù Adékúnlé. Yorùbá cultural renaissance wọ́n fi ọjọ́ òní láti mọ rírì tí Suleiman Ayílára Ajóbi ewé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ọmọ ọjọ́ mẹ́jọ tó lórúkọ tó tóbi Ajóbi ewé Ajóbi ewé Suleiman Ayílára Ajóbi ewé ọmọ ọ̀rọ̀ fún ga akọ́kọ́ oríire lénìí pé gbogbo ilẹ̀ Yorùbá via Ẹ̀bùrúbà cultural group cultural heritage wọ́n fi wákàtí ọ̀wọ̀ ìrántí gbogbo sẹ́tẹ̀ ṣe takuntakun fún gbogbo ilẹ̀ Yorùbá gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé arugẹ bẹ́ẹ̀ ṣe ń gbé Yorùbá lárugẹ ẹ̀mí máa gùn ẹ̀mí jẹ̀kúrò ayé o wọ́n ní àtẹ̀tẹ̀fàárà orin ilé ò bá jẹ́ ẹ̀bùrù ẹ̀bùrùbà kódà so mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan thank you and God bless you.